bọ̀ sórí gbàǹkangbè mẹ́wàá wa fún ti ọjọ́ tòní ní nọ́mbà kẹwàá China náà sì ni agbábọ́ọ̀lù nínú ikọ̀ Super Eagles tẹ́lẹ̀ rí Ọbáfẹ́mi Martins títọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ikọ̀ Wanzhou agbábọ́ọ̀lù ẹni ọdún márùnlélọ́gbọ̀n náà tó ti gbá bọ́ọ̀lù ní China láti ọdún 2016 ló lọ láti inú ikọ̀ Shanghai Shenhua lọ sí Wanzhou ní inú ikọ̀ Shanghai Shenhua ọ̀hún ló sì ti gba ayò mẹ́rìnlélógójì tí ó sì gbá bọ́ọ̀lù sáwọn ní ẹ̀mọkàndínlógún ọba goal gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pè é ti gbá bọ́ọ̀lù fún ikọ̀ Inter Milan ní Newcastle ní England Wolfsburg ní Germany Rubin Kazan ní ilẹ̀ Ukraine Levante ní Spain àti Situ Sanders ní USA àgbàládùra pé kí Ọlọ́run jẹ́ kí àjíǹde ara rẹ̀ ó máa jẹ́ ní ìlú Wuhan ní nọ́mbà kẹsàn-án fún ti ọjọ́ tòní ọ̀ṣínbàjò di bàbá ìyá ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò tó jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ nàìjíríà àti aya rẹ̀ olúdọlápọ̀ ọ̀ṣínbàjò ti ní ọmọ ọmọ báyìí nípasẹ̀ ọmọ wọn obìnrin damilọ́lá àti ọkọ rẹ̀ olúṣeun tí wọ́n ṣe ìgbéyàwó láìpẹ́ igbákejì ààrẹ náà kéde eléyìí lórí ìtàkùn twitter rẹ̀ àwa ní gbàǹkọ̀gbè mẹ́wàá wá ń kí igbákejì ààrẹ kú oríire ọmọ ọmọ tuntun ní ipò kẹjọ olóyè ìkúùkù one òṣèré sinimá àgbéléwò ní ẹ̀ka ti àwọn olóyìnbó Alex Ekubo ti di olóyè báyìí ẹni tó ṣe ipò kejì nínú ìdíje ọkùnrin tó rẹwà jù ní Nàìjíríà nínú ọdún 2010 ni wọ́n fi oyè ìkùkù dálọ́lá gba ọwọ́ Eze Umara kẹta ti abúlé Umumara ti ìlú Mbise nípínlẹ̀ Imo lẹ́yìn rẹ̀ ni ó fi sórí ìtàkùn ayélujára Instagram pé ẹ jẹ́ kí n ṣe àpèjúwe ara mi lẹ́ẹ̀kan sí i èmi Alex Ekubo Ekwubo ti Arochukwu ní ìpínlẹ̀ Abia ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi oyè ìkùkù ti àmúmára ní Mbèsè ìpínlẹ̀ Imo dálọ́lá ní ibi ayẹyẹ ọdún iṣu tuntun tí wọ́n ṣẹ̀ ṣe. Láti ìgbà náà ni àwọn ènìyàn ti ń kí ikú oríire tí ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wà ní Chop Life Gang gan tún lọ fi ìkíni ìyanu dá a lọ́lá. 我这每天爱看。 aka ịgba na-ege ihe dị iche uje celebrate ní nọ́mbà keje ìtakùngbọ̀n Melani ìtakùngbọ̀n Melani challenge lórí TikTok jẹ́ ìmọrírì ẹwà ara ẹni nípasẹ̀ àwọ̀ tó bá ara ẹni mu bóyá ti ìṣojúlóge irun ṣíṣe àti ìwọṣọ orin tí wọ́n kọ sí ìtakùngbọ̀n náà ni orin Michael Brown àti Carlo tó ń Melani. Drink in my hand, chilling on a rooftop. City never sleeps, so the flex never stops. Sun feels good, I'm melanin. Feeling pretty good to be out again. Drink in my hand, chilling on a rooftop. City never sleeps, so the flex never stops. Sun feels good, I'm melanin. Feeling pretty good to be out again. ní number kẹfà nínú Báńkọ́gbè mẹ́wàá wa fún ti ọjọ́ tòní àsìkò àwọn ọ̀tẹ́ dọ́là bí a ṣe ń já mi lórí ọ̀rọ̀ ọkọ̀ Ferrari DJ Cuppy ìyẹn Florence Ìfẹ́olúwa Ọ̀tẹ́dọ́lá gbé àwòrán bàbá rẹ̀ tó jẹ́ ọlọ́rọ̀ Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá èyí tó fi ń jó pẹ̀lú àwọn ọmọ rẹ̀ obìnrin sórí Insta story rẹ̀ pẹ̀lú bí ó ṣe wọ aṣọ tí kò pariwo lójú ṣùgbọ́n tówó rẹ̀ pariwo sínú ìyẹn ti Tom Ford àwòrán náà fi hàn pé ó ń gbádùn àsìkò ọ̀hún pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Spray me the money. Spray me Hey, hey, eh, eh, hey, eh, hey, hey, hey, hey. Tọ́lání spray the money. ní nọ́mbà karùn-ún fún ti gbàǹkangbọ̀n mẹ́wàá wa ti ọjọ́ tòní old lady Murata pẹ̀lú ìròyìn pé agbábọ́ọ̀lù ilẹ̀ Spain Alvaro Morata ti parí ìgbésẹ̀ lọ sí inú ikọ̀ Juventus FC àwọn olólùfẹ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórí Twitter ti sọ wípé pẹ̀lú lílọ láti ikọ̀ kan sí òmíràn lóòrèkóòrè èyí tí Morata ń ṣe ó lè jẹ́ ọ̀nà ìkówó kiri Morata nínú ọdún mẹ́fà ló ti lọ láti inú ikọ̀ Real Madrid sí inú ikọ̀ Juventus padà sí inú ikọ̀ Real Madrid ó tún padà sí inú ikọ̀ Chelsea bẹ́ẹ̀ ló tún padà sí inú ikọ̀ Atlético Madrid èyí tí gbogbo àpapọ̀ owó rẹ̀ sì wọ igba mílíọ̀nù euro àwọn ènìyàn orí Twitter wá sọ wípé ó ṣeé ṣe kí iléeṣẹ́ Murata Money Laundry PLC wà nínú èyí tó jẹ́ wípé àwọn ikọ̀ tó ti gbá bọ́ọ̀lù fún ni ìgbìmọ̀ olùdarí rẹ̀ ní nọ́mbà kẹrin Zendaya gba àmì ẹ̀yẹ Emmy Awards òṣèré sinimá tó tún jẹ́ olórin ẹni ọdún mẹ́rìnlélógún ọmọ ilẹ̀ amẹ́ríkà zendaya moore tí àwọn ènìyàn mọ̀ sí zendaya mú inú àwọn ènìyàn dùn nígbà tó gba àmì ẹ̀yẹ emmy fún eré oníṣe kan tó kópa nínú rẹ̀ èyí tí àkọlé rẹ̀ ń jẹ́ euphoria pẹ̀lú gbígba àmì ẹ̀yẹ náà mọ́ àwọn àgbà òṣèré ilẹ̀ amẹ́ríkà bíi jennifer aniston olivia colman sandra oh àti laura linney lọ́wọ́ zendaya tún jẹ́ òṣèré tó kéré jùlọ láti gba àmì ẹ̀yẹ ọ̀hún nínú ìpele tí wọ́n to orúkọ rẹ̀ sí. Zendaya tó jẹ́ òṣèré Disney tẹ́lẹ̀ rí ni ó gbajúgbajà fún ipa tí ó kó nínú eré spider Homecoming àti Far From Home. nínú gbàǹkangbè mẹ́wàá wa fún ti ọjọ́ tòní ní nọ́mbà kẹta Yvonne Nelson ṣe ìlàlọ́yẹ̀ òṣèré sinimá àgbéléwò ọmọ ilẹ̀ Ghana kò fi ààyè gbà kí ènìyàn já òpè sì sọ ọ́ di iṣẹ́ àti ojúṣe rẹ̀ láti la àwọn olólùfẹ́ rẹ̀ lọ́yẹ̀. òṣèré náà Yvonne Nelson ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n náà tó ti bí ọmọ kan ló fi ọ̀rọ̀ sórí ìtàkùn Instagram rẹ̀ pé ìdùnnú jẹ́ ọ̀nà ìmú inú ara ẹni dùn èyí tó sì jẹ́ kí ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ béèrè pé ṣé o ò ní fẹ́ ọkọ ni àbí ṣé bí jíjẹ́ ìlú mọ̀ọ́ká ṣe ń sọ ní dàré èyí sì ni ìdáhùn tí Yvonne Nelson fún un ìgbéyàwó bí mo ṣe máa ń sọ kì í ṣe àṣeyọrí láyé fún òun ìfẹ́ òtítọ́ àwọn ọmọ níní ètò ẹ̀kọ́ tó múyán lórí àti ìdùnnú ni àṣeyọrí ńlá o ò lè sọ bí mo ṣe fẹ́ gbé ìgbé ayé mi fún mi àwọn ènìyàn àti àwùjọ tó ń tìtorí wọn ṣe gbogbo nǹkan tó ń ṣe ló sì máa padà gbẹ̀mí lẹ́nu rẹ bí ó bá ṣe wù mí ni màá ṣe ṣe ayé mi nítorí kò sí ẹni tó rí tẹnìkan rò lásìkò yìí àti wípé nígbà tí àsìkò bá tó fún mi láti ní ọkọ tó sì dá mi lójú wípé mo ti ṣetán láti ní ọkọ náà ni màá ní nítorí náà ìwọ lè kọ́kọ́ lọ ní ọkọ tìrẹ. ní nọ́mbà kejì Sharon Oja nínú eré Olótùrè bí iléeṣẹ́ agbéréjáde Netflix ṣe kéde pé wọn yóò gbé eré wọn tí àkọlé rẹ̀ ń jẹ́ olótùrọ̀ jáde ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún yìí kò yanilẹ́nu bí orúkọ òṣèré sinimá Sharon Oja ṣe gba orí ayélujára Twitter àwọn ènìyàn pàtẹ́wọ́ fún ipa tí Sharon Oja kó nínú eré náà bí fọ́nrán àwòrán ìṣẹ́jú méjì ṣe jáde lórí rẹ̀ eré ọ̀hún dá lórí oníròyìn kan tó di ọ̀tẹlẹ̀múyẹ́ láti tú àṣírí àwọn afiniṣòwò ẹrú eré náà ni Kenneth Gyang darí rẹ̀ tí ọmọ Ọláwùnmí Dàda Ọmọní Òbólì Blossom Chukwu Jekwe àti Wofa Ìfàdà kópa nínú rẹ̀. Na shey you want? Fit do plenty things sha, but no be everything o. Yeah, enter motor. <laughs> Did I tell you that I was a very good actress at school? As long as you know that this is not the real you and you are only undercover. Get home and we dey carry people go Europe one of my staff members in there. She's a journalist with more bravery than sense. If we get space for you for my next trip. ní nọ́mbà kínní nínú gbàǹkọ̀gbè mẹ́wàá wa fún ti ọjọ́ tòní ni a ti rí ìtakọ̀ngbọ̀n yà yà yà bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe ìtakọ̀ngbọ̀n tuntun síbẹ̀ kò tí ì kásẹ̀ nílẹ̀ bí ó ṣe tún padà dé sórí TikTok pẹ̀lú bí ó ṣe ní mílíọ̀nù méjìlélọ́gọ́rin lélẹ́gbẹ̀ta views ó pọ̀ ìtakùnwọ̀n náà ṣe àfihàn bí àwọn tó ń ṣe ṣe ń ṣe nínú àwòrán. títí di ọ̀la tá ò tún mú gbàǹkangbè mẹ́wàá wá padà fún yín yà yà yà.